because owó yẹn ò ní ní mi wà á lis ten sẹ́ni yẹn wà á fún gbogbo passion gbogbo wà á ní empathy wà á ní you understand but ah torí mo fẹ́ ra block iṣẹ́ ilé ìdá ìsanwó dáadáa mi láì kí iṣẹ́ yẹn bọ̀ mo fẹ́ mo fẹ́ ṣe project what project what do you need project for do what makes you happy nínú pé kò sówó kò sówó tó bá ṣiṣẹ́ five pound gbà mí o lè fi ṣe nǹkan rẹ ju kó máa ṣe twenty pounds lọ i am telling you o ò ní mọ̀ ìbò ṣe rówó tó fi ṣe project yẹn wọ́gán kò ní kò ní yẹ better ju kó máa ṣiṣẹ́ twenty pounds because ìwọ gan tí mind ẹ ò settle you will be taking that twenty pounds an hour you, your mind will not settle at the end of the day cement ten ó yẹ kó ra cement hundred naira wà á máa ṣe mistake wà á lọ máa ra ní one twenty ibẹ̀ ló máa máa náwó yẹn dànù sí project yẹn náà á tún long so nǹkan tẹ́mi kọ́ lè sọ nípa nǹkan tá à ń sọ nìyẹn o so èmi o èmi o èmi life tètè mi yìí èmi ni mo ní o àwọn ọmọ mi á sọ fún mi pé this is what I want mom You cannot even tell your children what they want to study. If they want to go to university, they tell you what they want to do. Not like in Nigeria, your parents will be like, I want you to go to science class. Mo fẹ́ kó lọ I want you to be a doctor. Àwọn èèyàn tó mo fẹ́ kó medicine. I want mo fẹ́ kó pharmacy you know what i mean like okay mo fẹ́ kó ṣe medicine i want you to go to science class don't go to commercial class you are telling your children what to do you don't know if they even have the capacity láti ṣe but just because ah ni lawyer le wa i want you to study law go to art class go to something class because you want her to be a lawyer Ni tọpọlọ ò sí níbẹ̀ at the end of the day ẹni yẹn á lọ ṣe law yẹn tán á parí law tó bá parí law tán á lọ dẹni tó ń tajà tó bá ti parí law tán á lọ máa bẹ̀rẹ̀ sí ní taṣọ á di islander islander bó ṣe wà yẹn law tó lọ study kì í ṣe law tó ń mú ṣe ni ẹ rí i pé kò lọ law school ó ń pè rẹ̀ lọ́ọ̀yà ó lọ ó lọ sí ó lọ ó lọ study law kò law yẹn òun ṣe ṣe rí i pé kò lọ sí law school ó dẹ̀ ń pè rẹ̀ lọ́ọ̀yà law tó lọ ṣe Ireland ló push wọn láti ṣe láti lọ school by force by fire because if you want to be on benefit in Ireland you have to go to school by force by fire so tó máa sọ fún yín pé i have degree in kinní kan i have masters in kinní kan when the so I understand Ireland force people to go to school Irish government force people to go to school. When you're on benefits, on some benefits, family benefits, family benefit, they give you lots of money. And at the end of the day, you must go to school. You must find the course to do, either you like it or not. Then you will now go and do those course. Then when you finish that course, you don't want to take your name out of that benefit. Oh, fẹ́ mú orúkọ kúrò benefit yẹn. You will have to go back and do mass. You I'm a common continue láti máa lọ school ní Long Island most of them they go to school they go to school they go to school school school school ló máa ń they they don't want to go to that school the government force them is the condition if you want to take this subsidy this benefit from government at the end of the day they take they choose to take that mo mo loss of money from government and they will study the money lẹ máa rí wọn pé bí islander ṣe wà yẹn bèrè iṣẹ́ tó ṣe lọ́wọ́ èrè tó kọ eh, Charlotte ó lọ guest house ibo oníṣẹ́ tó ṣe ibo ló ti ṣiṣẹ́ owó ìjọba yẹn náà máa ń wọ́n máa send sí nàìjíríà wọ́n máa fi ṣe project wọ́n máa lọ school ẹ rí pé wọn kì í pass ó lọ school tán ẹ rí kó lọ lọ school ẹni kó lọ lọ school kó tó mọ̀ pé òun lè lọ school ṣé island ayé lè pass lọ school bó ṣe wà yẹn ó lè pass they have to go to school you have to go to school that is the condition. ẹ wò ṣé ẹ̀yin ti rí lọ́ọ̀yà tó busy ẹ̀yin ti rí lọ́ọ̀yà kan tó máa I am a lawyer ẹ ti rí lọ́ọ̀yà kan tó lọ study bóyá immigration law bóyá kíndìn kan lọ́yà ó lọ́ ṣe gbogbo lọ́ yẹn ó máa jẹ́ pé orí social media every day seven days a week ló máa fi máa ṣe social media five hours six hours seven days a week ló máa wà lórí social media ẹ ti rí lọ́yà tí ò kì í busy tó jẹ́ pé ó máa jókòó sórí social media àbí ṣé lọ́yà àwọn lọ́yà tẹ́yìn rí immigration lawyer property lawyer kíndìn kan lọ́yà ẹ rí wọn lórí social media seven days a week tó máa máa spend at least six hours five hours lórí social media every goddamn day ẹ ti rí rí àwa tá kì í ṣe lọ́ọ̀yà yìí gan a gbọ́dọ̀ wá ṣe show five hours lẹ́nì ká tún wá lọ́la a tó bẹ́ẹ̀ o máa jókòó everyday because of what money owó owó gbogbo àwọn tó sọ pé àwọn ṣe justice for mobile. tó wà lọ́dà side yẹn they are doing everything for money else they cannot bring any result they can't get any result torí ẹ̀ lè ṣe rí wọn tó ń sọ the same thing thirty something sọ months ago tó ń ṣe the same thing because they can't get anywhere wọn ò lè ṣe nǹkan kan wọ́n mọ̀ pé irọ́ láyé fẹ́ Yomi came few weeks ago bíi three weeks ago ni Yomi join Yomi ti gbé bùkátà mo fẹ́ ra mọ́tò wa what effrontery nítorí pé kí ni nígbà tí Yomi dé ó ṣẹ̀ṣẹ̀ sí TikTok ní three weeks tó join ni o níìsì tó bá ṣe show ẹ̀ rí three thousand four thousand just because of what they like irọ́. wọn ò ní dignity tẹ bá dẹ̀ rí yàn tó bá ń wá owó wọn kì í ní dignity èèyàn tó bá ń wá owó tó bá ń wá owó láwájú ó máa lose dignity ẹ̀ tó bá jẹ́ pé mi ní UK ní UK tó ń sọ̀rọ̀ sí bó ṣe ń sọ̀rọ̀ sí islander màá ti yọ ọwọ́ kúrò ní justice for Mohbad ọlọ́run gbọ́ tó bá jẹ́ pé èmi Ọmọ́tọ́lá ní ní UK yẹn tó ń sọ̀rọ̀ sí mi everyday lórí justice for Mohbad tájọ́ ń ṣe tíjọ́ sí òde bọ́ta kó condemn ẹ̀ I will take my hands off èmi ò jẹ́ èmi ò máa wò pé owó ti máa rí níbẹ̀ yẹn wàláì máa lọ fọwọ́ ara mi ṣiṣẹ́ that is me o mi ò lè ṣe but she can't live because of the money téèyàn bá ti nífẹ̀ẹ́ owó jù wọ́n máa lose dignity wọn fún owó kò sí integrity nítorí ẹ̀ lẹ ṣe mi thank you ẹ ká sàn torí ẹ̀ lẹ ṣe rí mi pé mi ò ní wá sọ nǹkan tí kò kí ń ṣe òótọ́ fún i don't mi me le defend nǹkan kí n máa defend irọ́ tí ma tí mi bá róòtọ́ ti fẹ́ sọ I would rather stay in my house kò ṣe dandan kí n sọ̀rọ̀ náà tí wọn bá dẹ̀ ti ń ṣe show everyday kí ló máa mú wa irọ́ irọ́ ló máa wá irọ́ because ó fẹ́ jẹun anything tó bá ti ń ṣe tó jẹ́ pé òun wówó by force by fire ń bẹ̀ ìjọ́ tó o bá ti róòtọ́ ṣe wàá pa irọ́ torí pé o fẹ́ make owó yẹn tí mi ò bá ti ní òótọ́ ẹ ti gbogbo nǹkan tí spending sọ ṣe bẹ́ẹ̀ yín náà gbogbo nǹkan tí spending sọ yẹn ẹ jókòó kẹ́ wò bóyá nǹkan kan wà tí mi ti sọ ń pa ẹ̀. ẹ jọ tó bá jẹ́ pé mi ní UK gbogbo ètò ìṣẹ̀ṣẹ̀ ń ṣe yẹn I will not do that màá ti ṣe tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ nígbà tí spending sọ̀rọ̀ tẹ́ bá wo body language ẹ rí pé ó look stupid ó wò pé ah àti spending sọ̀rọ̀ òun gan feel guilty because ó yẹ bá mi share fídíò ká bẹ̀rẹ̀ show wa ẹ bá mi share bá mi invite please mi ò ráwọn àwọn regular wa ń bèbà kí ló dé àwọn family wa dà ó yá please share share share and invite please àti bẹ̀rẹ̀ show àtẹ̀tí sọ̀rọ̀ lọ mo ti sọ̀rọ̀ how many minutes gan báyìí tá àti bẹ̀rẹ̀ show mi ì dẹ̀ fẹ́ pẹ́ bíbáyìí. You said Islander said Spendy is lying. You see? to bá tí o bá ń gbọ́rọ̀ lẹ́nu èèyàn. Tẹ́ bá tó bá ń gbọ́rọ̀ lẹ́nu èèyàn. Ẹni yẹn jọ̀rẹ́ ẹni o, ó jọ̀tá ẹni. Ó ń gbọ́rọ̀ lẹ́nu ẹni yẹn. Téèyàn bá sọ̀rọ̀ one minute fún ẹ, tó bá ti rí rombe. Báwo lo ṣe ń believe àwọn other other things tó so. I get. Ẹni yẹn sọ̀rọ̀ ó dẹ̀ ti rí pé kò lóòótọ́ dẹ̀ gbogbo àwọn nǹkan míì tó sọ kí ló believe why you say yes guilty was written all over that Sherry I understand ẹ rí i pé ó wá lo prime boy láti láti ṣe láti jẹ́ ààrẹ up ṣe rí i pé wá dá sẹ́fẹ̀ prime boy ṣó máa ń dáná ṣó so oúnjẹ torí ó ti feel guilty already pé so gbogbo nǹkan tí mò ń sọ make sense tẹ bá ń wò lọ́jọ́ ẹ gẹ́tì nǹkan tí mò ń sọ. o ti ṣe ṣó fún yàn kan fún bí wọ́n ń yẹ o ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ àwọn òótọ́ báwo ló ṣe make sense. nǹkan tí máa ń sọ fáwọn èèyàn nìyẹn pé emotion táwọn èèyàn máa ń fi sí torí ẹ̀ ni èmi ò kí ń fi emotion sí kinní tó ń ṣe mò ń gbọ́ mò ń fi làákàyè gbé mò ń wo ètò jẹ́ òótọ́ mò ń wo ètò jẹ́ òótọ́ ń bẹ̀ because to bá ń fi emotion sí emotion yẹn ló máa jẹ́ kó wo show kó sáré bẹ́ bọ́ta kó wá reply because before you know it wàá kàn ti rí pé kò sóòótọ́ nínú nǹkan tó ń sọ. bíbélì ní kí o wá kí o kí o kíní kan kó wá kí o lísìsì kíní kan kó di èyí tó ń jẹ́ Only Prime Boy is saying the truth for because of her narrative those people justice kíní kan okay let me just analyze it i am going to play that video briefly ẹ jọ̀ọ́ ẹ mọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ kíní wọn yẹn ẹ jọ̀ọ́ wo nìyẹn tẹ́ ẹ bá mind ẹni tó bá mọ̀ mínítì wo nìyẹn ẹ jọ̀ọ́ wo ló ti bẹ̀rẹ̀ interview tó ń mo ń ẹ gbọ́ nǹkan tí ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ara ń ta wọn burúkú burúkú. ara ń ta wọn burúkú burúkú. ẹjọ ṣe mọ mínítì tí wọ́n ti bẹ̀rẹ̀ interview tó ń ṣe kiri yẹn ẹjọ ta ló mọ mínítì yẹn unfortunately mo máa play show yẹn kìkì láì kí n máa play show yẹn láti sọ̀rọ̀ but i just have to because torí àwọn èèyàn tí wọ́n. Okay. Don't please, ẹ calm down for Now spending, bàtà ìdílé láti show yẹn, ṣàlàyé fún. Ṣé ready? Are you guys ready? Mbo. o ṣé ọlọ́run kí ló ṣẹlẹ̀. hold on hold on ṣé gbogbo yín gbọ́ ó nígbà tí àwọn délé ó láwọn yìí flex so ìgbà tẹ́ délé ṣé anything ṣe Mohbad ṣe gbogbo yín gbọ́ wọ́n ní kò sí nǹkan tó ṣe Mohbad so why tí Wùnmí ṣe sọ pé ìjà ìjà ìjà bí tó ṣe lọ ṣe show náà gbé ẹ jẹ́ ká máa sọ lọ mi ìfẹ́ sọ̀rọ̀ now so òun spending má bínú àbúrò mi ọmọ mi. I just have to use this video. Mm? Credit to BJ. Mm mo fẹ́ jẹ́ kó ṣàlàyé nǹkan kan fún wa ni because ìwọ náà gan àánú ẹ̀ ń ṣe mí ṣé kò tí mo sọ yẹ mi ìfẹ́ kọ́ da ẹrù tí ò ń ṣe ti ẹ lé ẹ lórí. You can also play DJ Bami testimony. It's the same with spending Adura Wunmi and lifestyle. Okay, níbo nìyẹn wà? Fọlá Davis said they send this to me sorry um kí ló ń pè. Messenger, please. Okay. Oh yeah, about wa share video about bá invite o. Okay. Okay. Spending ní calm down. Enjoy yẹn tẹ so nǹkan kò ṣe Mohbad tán tí tí Àṣànà àti Mohbad fi lọ sókè nǹkan kò ṣe wọ́n. wọn ò ṣe lẹ́yìn ọwọ́ àwọn tó fi tó fi pọ́ǹsì ní ṣó yẹn nìkan ni mo mọ̀ pé ìkọ̀bọ̀lẹ̀ ọwọ́ kékeré lórí ẹ̀kọ́ tẹ̀gbọ́n ní pé ọwọ́ yẹn ọwọ́ yẹn ó fẹ́ ra ẹ̀ pé ó wà pọ́ǹsì kiri. okay now so nǹkan kò ṣe Mohbad o dẹ̀ lóyìn mọtí àbí. balaye délé aṣèwàsálẹ̀ ẹ̀rọ ṣèwàsálẹ̀ àyẹ̀ṣẹ̀ sálẹ̀ now kí ló dé tó ṣe wá pé tó ṣe wá ní kó báwọn pe nọ́ọ̀sì láàárọ̀ ọjọ́ kejì. mo rọra bá mi fúnra ẹ wípé ọwọ́ ọwọ́ yìí ti wù pé ara ẹni ṣó again ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ pé ẹnìkan ti pe nọ́ọ̀sì pe nọ́ọ̀sì tí tomatit ẹ̀hún ò náà personal nurse kò sí around everybody ti try àti contact èmi lè sọ pé èmi ò kì í sick báyìí wípé ká lọ sí hospital nígbà yẹn gbọgbọ ẹmà sílámì àṣìlọ sí rọṣìlò díẹ̀ àwọn ń wá ẹjọ́ máa ṣètẹ ìdálájẹ fọsítì ló pé kájí mú wá sínú mọ́tò pé àwọn àṣìtẹ ní mọ́tò bọ àwọn olè fóònù ọfíìsì àwọn pé kájí mú wá láti lọ dáa sọ fún mọ́tò pé no i'm not going i need someone that will come to the house so nígbà nígbà nínú wa sọ fún mi pé kí máa wo ọwọ́ ọ̀run báyìí. okay hold on hold on. ẹ jọ ṣé kí n ṣe nǹkan tá a ti ń sọ látijọ́ ìbọn nìyẹn why are they just listening to this ṣé kìí ṣe nǹkan tá a ti sọ láti jọ ìjọ yìí nìyí. ẹjọ wọn ní ta ló wọn ní lifestyle kan insult mi ẹgbọ́n ṣòótọ́ ni ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé yẹn ta ẹ wò ẹ ó yà ẹ̀yin tẹ̀ wá mi báyìí wọn ní lifestyle ó insult mi. ẹ̀ẹ́dẹ̀ já mi sí náà ṣé kankan wà tí mi mọ̀ ni. ó yẹ ẹ dáhùn náà níbo ló ti insult me. mi ò rí kọ́mẹ̀ntì yẹn dẹ̀ kọ́mẹ̀ntì náà. hold spending time wo ni Mohbad wá bẹ time ló wá bẹ pọ́wọ́ ìṣí ìwú síbẹ̀ time wo. me me me short time like abi around like twelve like twelve o'clock sharp. and what day was that what day monday or tuesday. Uh, on monday on monday. on monday, okay. yes. so ṣé monday yẹn ìgbà tó wá sọ pọ́wọ́ yẹn ń wú ìgbà wo pe nurse because kò yé mi. ìgbà nurse mi ìgbà nurse èmi message nurse mi mo message nurse mi ìgbà wọ́n sábà máa bá a sọ̀rọ̀ so mo ṣe mẹ́sẹ̀jì ẹ̀ kò sí online kò reply kò deliver ẹ̀ kí bá mẹ́sẹ̀jì ẹ̀ tí màá sí online whatsapp ẹ̀kan ẹ̀kan máa mark. ẹ ẹ ṣó dárúkọ mi ní lifestyle náà bóyá kò ń ṣe tọ́lá ní tèmi kí ló ní mo ṣe fóun. yà kò ṣe tọ́lá ni tèmi ṣó kọ orúkọ mi ó kọ sọ́lá ní ọ̀rẹ́ ní ìsìbẹ̀ ni i don't think it's your own tọ́lá ni okay báwo ló kí ló kọ̀ mí àti ẹ̀. Eh, so kò mark two marks so kò sí online trust èmi kúnra gbà sí mo ti pé kò kò gẹ́gbà. ẹ jọ ṣé gbogbo nǹkan tí life tí bọ̀bọ̀ yìí sọ kí lórúkọ ẹ̀ spending sọ yìí ẹ̀ gbogbo nǹkan tí spending sọ yìí tó bí mo ṣe ń gbọ́ ṣòwọ̀n yẹn gan ó bọ́rìn bákan ṣe rí gbogbo nǹkan tí spending sọ yìí àti nǹkan tí prime boy sọ nígbà tí prime boy tó pè wọlé nínú gbogbo nǹkan tí wọ́n rí níbo ni DNA ti jáde ńbẹ̀ paternity. ṣe pé prime boy sọ pé ṣe pé prime boy sọ pé nígbà tí wọ́n ń lọ ẹ máa gbọ́ ó ní nígbà tí wọ́n ń lọ láti ok ó ní nígbà tí wọ́n ń lọ láti lé pé everybody wà happy pé àwọn ń gbọ́ music àwọn ń gbọ́ orin okay ma i will check ma thank you ma ó nígbà táwọn ń lọ láti ilé pé everybody wà happy pé àwọn àwọn inú àwọn ń dùn pé àwọn ń gbọ́rin àwọn kàn ń jó sórin ni but láti ilẹ̀ ẹ sọ pé láti ilé ni wọ́n ti ń jànà ẹni torí pé kò yẹ kí Wùnmí tẹ̀lé yín lọ bọ́ nítorí ìjà tí wọ́n ń jà ó fọ́ sára ẹ̀ wọnú mọ́tò pò ń gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ ẹjọ́ ṣé yẹn wà nínú ọ̀rọ̀ tán sọ yìí ṣé nǹkan tí mò ń sọ yẹ yín epic point o ó ní pé láti ilé ni wọ́n ti ń jà ní nǹkan tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ nìyẹn pé kò yẹ kí Wùnmí bá wọn lọ sí show yẹn pé in fact pé wọ́n lọ rent another Prado ni because kò yẹ kó bá wọn lọ pé ó force ara ẹ̀ wọnú mọ́tò ni pẹ̀lú ọmọ nítorí pé wọ́n ti ń jàjà paternity bọ̀ láti ilé ìwọ náà ìwọ prime boy ló tún wá sọ pé wọn ò jà láti ilé gbogbo yín jọ ń gbádùn ẹjọ́ enjoy ni ṣé ti understand ẹ̀dì yẹn mú o nọmba two níbo ni DNA ti jáde nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ó ní Wùnmí sọ̀rọ̀ kan ó dárúkọ gẹ́ẹ̀ kan ẹjọ́ kí ni DNA wà kí ló wà báwo ni DNA ṣe wá wá mi ò bá ẹ sùn first time ni mo bá ẹ sùn rí ṣé ń gbọ́ ìwọ prime boy yìí náà ló sọ pé ẹ ẹ̀ǹkan ni Wùnmí ni Mohbad bá sùn ó ní ẹ̀ǹkan lòun bá sùn ìwọ náà ló sọ pé ilé ẹ náà ti wá ń gbé ń ṣe ẹ pé inú ilé ẹ ẹ Mohbad máa ń gbọ́mọ yẹn wá sí ilé mi ibẹ̀ ló ti máa wá ń bá sùn ilé mi ló ti disvirgin ẹ̀ gan thank god kó sọ pé ilé ẹ̀ ló ti disvirgin ẹ̀ dámì kó ba òun ló disflower ẹ̀ lóòótọ́ bí wọ́n mi ṣe sọ number two ó ní ó máa wá ń gbé wálé ẹ̀ bọ́ ó ní ẹ̀ẹ̀kan lọ́dún ra wọn that's number two number three paternity kò sí mọ́ nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ gbé síkalẹ̀ yìí fún wa ẹ tún wá sọ pé wọ́n náà fẹ́ ju ọmọ sínú omi ọmọ tí wọ́n fẹ́ jù sínú omi yẹn ṣe mọ̀ pé yẹn náà ò tún yọ ń bẹ̀ mọ́ okay she's not my Tolani kò lè jẹ́ Tolani tèmi bò mo ti mọ̀ rí mi ò ṣé mi jẹ́ bully ni ìyẹn tó máa ma bully àwọn èèyàn kiri even prime boy tó ṣe bí wèrè gan mi ló mo ti bọ́ta wá bully ẹ̀ because kò make sense the recent video even showed Mo carrying Liam yes mo ti mo post sórí ìkíní mi níbi tí ó ti ń hype Liam ṣe ti understand okay now everybody gbogbo wọn sọ pé gbogbo wọn sọ pé prime boy ẹ eh, ó ń sòtọ spending ń parọ́ then báwo lẹ ṣe gbọ́ ọ̀rọ̀ spending nígbà tẹ́ ti establish pé spending onírọ́ ni irọ́ ni gbogbo nǹkan tó ń sọ yẹn but ẹ ẹ báwo lẹ ṣe wá pick ibi tí ó ti sọ pé wọ́n lọ̀kara wọn láṣọ wọn ń jà ẹ pick yẹn because yẹn wà useful to yín sí yín ṣùgbọ́n ibi tó ti sọ pé wọn ò ní wọ́n fẹ́ ju ọmọ sórí omi ẹ wọ́n gbọ́mọ sórí seat wọn kò sọ pé wọn ò ní wọ́n gbọ́mọ sílẹ̀ lẹ́ẹ̀ ìyẹn náà ó ṣọ̀kì yín àbí ẹ wá sọ pé lọ́nà ń pa just because you want something let me tell you something mo ti máa ń sọ ìwọ tó bá ń wò òótọ́ láyé o ò ní ìdá ti náwó ẹni tó bá ń wá irọ́ ló máa ń ná owó òtítọ́ kò kí náyàn lówó irọ́ tó bá jẹ́ pé ṣé ní gbogbo àwọn míì ẹ̀yin mi dẹ̀ ń tẹ̀lé bàbá Mohbad ẹ jókòó kẹ́ wo kíní pé tó bá jẹ́ òótọ́ ni àwọn bàbá Mohbad ń ṣe làwọn tó sọ pé àwọn wá justice ń ṣe yẹn kí ni wọ́n náwó fún prime boy tó ń náwó fún spending tó ń náwó fún àwọn ọmọ yẹn fún kí lẹ̀ ń náwó fún wọn fún owó kí lẹ̀ ná fún wọn. Prime Boy said something this morning. He said the day Spendy came to greet him. He said spending has passed password to most cloud, iCloud. Mm kọ́ mu lọ fún police ṣé iCloud ló pa Mohbad ni ṣé injection wà nínú iCloud tó pa Mohbad kọ́ mu gbogbo nǹkan tó bá ní lọ́wọ́ kó bá a lọ kó fọlọ́pàá ṣèbọ́ ọlọ́pàá ti interrogate ẹ̀ kó bá a kó fọlọ́pàá ṣé ní gbogbo nǹkan tí prime boy ń ṣe yẹn hmm? wọ́n ti ń romance wọn jù ló fà ẹni tó bá wà tó bá ti ń fún lówó ju irọ́ ló fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ ṣé ní nígbà tí wọ́n mú àwọn guys yẹn tí wọ́n tí wọ́n arrest wọn tí wọ́n fi wọ́n sí station yẹn kò yẹ kí gbogbo anybody wọn kò yẹ kí anybody contribute owó láti bẹ́ẹ̀lì wọn tó bá pa àwọn people yẹn wà ń bẹ̀ ẹ ti róòtọ́ ṣùgbọ́n kí ni reason tẹ́ fi máa ná owó Wùnmí lẹ sọ pé ó pa ọkọ ẹ̀ òun ló yẹ kó máa wá àwọn suspect yìí kiri láti defend ẹ̀ òun ló yẹ kó máa pe prime boy lọ kó máa pe bọ̀ pé máa fún ẹ lówó jọ defend mi o kó máa pe spending mo fẹ́ dọ́ defend mi o but ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé ẹ̀yin lẹ right yìí ẹ̀yin lẹ ń náwó kiri wọ́n ní ẹ̀tẹ́ ẹ̀tún fẹ́ sọ pé kí prime boy wá lọ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ pé fẹ́ gbalé fún ẹ fẹ́ gbòtẹ́ fún ẹ fẹ́ ṣe gbogbo ẹ̀ fún títọ́ máa fi rí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ kó wà lótẹ̀ kó máa kóbìnrin oríṣiríṣi kó kàn máa náwó kí ló ń pe eléyìí tó wà lórí youtube máa yẹn wọ́n náà ẹ̀yin náà dáwó ẹ̀kọ́ fún prime boy prime boy lọ́rọ̀ kan prime boy ti di millionaire lórí pàápàá yàn yìí lórí pé apààyàn Primeboy gan ti di billionaire ó ti di millionaire lórí pé wọ́n bá yín pààyàn yìí Primeboy gan ti di millionaire ẹ wá dúró millions tẹ̀dá fún spending náà àwọn owó nǹkan tí ò sọnù kiri mi ò bá boy sọ̀rọ̀ rí mi ò bá spending sọ̀rọ̀ gbogbo àwọn suspect kò sí ètò kan mi àti wọn because tó bá yẹ pé à ń defend irọ́ àwa ló yẹ ká máa pè wọ́n gbogbo ilé tẹ̀yìn ṣe tẹ̀yìn interview wọn kiri àwa ló yẹ ká máa ṣe tó bá yẹ pé Wùnmí pa ọkọ ẹ̀ lóòótọ́ àwa ló yẹ ẹ má get me wrong o èmi ò sọ̀rọ̀ kárátà Wùnmí o ẹni gbogbo èèyàn ló ní kárátà ti ti wọn mi ò sọ̀rọ̀ kárátà Wùnmí náà lè níbi tó ti kokùn òun náà lè ní àwọn ibi tó ti ko kéré tí mo dẹ̀ ti sọ fún láwọn ibì kan pé bíbáyìí ló ti ko kéré kì í ṣọ̀rọ̀ ikú tó pa Mohbad when that's to do with character pé ẹníjọ́ kan ẹ ó ṣe kinní kan òun àtọkọ ẹ̀ ń jà ó gbàkọ̀ ẹ̀ létí ó gbọ́kọ ẹ̀ ní ó ṣe kinní kan ó fún ìyá ọkọ ẹ̀ lóúnjẹ kò fẹ́ràn sí i kò jẹ́ kí ọkọ òun fọwọ́ kan mọ òun character nìyẹn that's that got nothing to do with nǹkan tó pa Mohbad àwọn èèyàn ló mú ìyọkọ wọn wá sí lóyìnbó tó mú màmá wọn gan wá sí lóyìnbó tó yẹ pé wọn máa gbọ́ ọmọ pọ̀n fún màmá wọn lẹ́yìn tó máa wọ jákẹ́ẹ̀tì sí màmá wọn lórí ní ọrùn nínú lóyìnbó nínú òtútù tó máa pọnmọ sí lẹ́yìn ni character oníkálukú nìyẹn wish ti anybody ní titi ẹ̀ bẹ́ẹ̀ mi náà ṣe wà yìí sí àwọn kan lè wà tó lè sọ pé ah in fact pé ó ti níjọ̀gbọ̀n jù àwọn míì dẹ́gbà sọ pé ah kinní kan oníkálukú ní wà tiẹ̀ oníkálukú ní wà tiẹ̀ ṣùgbọ́n lórí justice for Mohbad mo rí i pé ìwà nìkan lẹ́fẹ́ fi máa jọ́ọ̀jì wọn lẹ́fí sọ pé wùn pọkọ ẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ló jẹ́ pé Wùnmí lọ́wọ́ nínú ikú ọkọ ẹ̀ ni àwa ló yẹ Wùnmí ló yẹ kó máa èmi ló yẹ kí n tẹ̀ máa pè àwa speakers ló yẹ ká máa pè spendi hello spendi hello spendi gbogbo bẹ́ẹ̀ ni ṣe ń pe spendi kiri tó bá yẹ pé àwa lẹ gbọ́ pé à ń pe spendi how will you feel gbogbo bí ẹ̀yin other side tẹ́lẹ̀ ń wá justice yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń romance àwọn suspect yìí tó bá jẹ́ pé èmi iná sọ pé mo bá spendi sọ̀rọ̀ èmi o ni mo sanwó o ni mo fún spendi lówó o ni mo lọ gbálé fún um, prime boy o ni mo lọ ṣe kíní kan báyìí kí lẹ máa feel ẹni bóyá wọ́n fẹ́ cover òótọ́ wọ́n ní kankan tí wọ́n hide bọ̀ ẹ̀yin fúnra yín tẹ́lẹ̀ ń wá justice yìí ẹ̀yin fúnra yín lẹ̀ ń wá suspect tẹ́ ẹ sọ suspect di millionaire nítorí pé wọ́n ọmọ yín pààyàn ẹ̀sùn apààyàn ni wọ́n fi kàn wọ́n o ni wọ́n jẹ́ suspect lé lórí o kò ṣe pé èèyàn méjì ń jà ń gbòòrò ẹ̀sùn apààyàn ni wọ́n fi kàn wọ́n kò ń ṣe pé búlì o kò dẹ̀ ń ṣe pé èèyàn méjì ń búra wọn o ẹ̀sùn pé ẹ̀mí èèyàn kan lọ ni wọ́n fi sùn wọ́n ni wọ́n fi kàn wọ́n tí ẹ̀yin dẹ̀ ló ń dá owó tẹ́ ẹ̀ ń ná owó ẹ dáwó fún ya prime boy ẹ ń dáwó fún prime boy ní gbogbo ìgbà ẹ ń dáwó fún prime boy ní gbogbo ìgbà ẹ̀ ń dáwó fún spending kí nìkan tẹ fẹ́ mú jáde ẹ̀ ń wẹ́ni tó máa bá yín parọ́ mọ́ Wùnmí lẹ ṣe ń da owó ẹ̀ ń kó òṣì lójoojúmọ́. ẹ ń kóòsì wọn lójoojúmọ́ mo ń bọ̀ wọ́n jẹ́ kí sáré m'a play fídíò kan fún yín sìn yín. fídíò yẹn lórí ọ̀dà fòmí yẹn ló wà ẹnu ìjọba mi send fídíò ebi tí gúrẹ́sì ti ní òun àwọn kò ṣe é. I was suspecting. Please send it to me. I think you have it on your other phone. Oh, I lórí other phone me. Hmm? Yeah, now. Not from this phone, from the other phone. I sent it to you now. Yeah, by me, by me send it padà sí mi. Check it and send it back to me on my phone, on this phone. Send it on this phone. Tí All right, thanks. Can you imagine? Mm. Ṣé nǹkan tí mò ń sọ yé yín? Ẹ̀ ń romance wọn, ẹ̀ ń dáwó fún wọn, ẹ̀ ń sọ wọ́n di mílíọ̀nìà. Ọlá tí wọn ò jẹ́ rí kán tó pààyàn gan, ẹ̀ ń jẹ́ kí wọ́n jẹ́. Don't forget that their statements with the, yes. Ṣé rí nǹkan tẹ́mi ò kì í ṣe kí n bọ́dà? Gbogbo nǹkan tó máa ń ṣe ni máa ń rí. I don't just bother myself. Like tí a bá sọ àbẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ yẹn náà ló máa ti mú wálẹ̀. One thing I know ni pé the initial statement statement tí wọ́n ti kọ nígbà tí gbogbo wàhálà ìbẹ̀rẹ̀ láti ilẹ̀ pẹ̀pẹ̀ wọn ò change ẹ̀ wọ́n ti sọ òtítọ́ wọn síbẹ̀. Si gbogbo kẹdẹ máa sọ pé wọ́n sì sọ fẹ́ sọ ọmọ nù wọ́n fẹ́ jọmọ gbé wọ́n fẹ́ jọmọ nù wọ́n fẹ́ ṣe kinní kan Mohbad wá sọ pé ẹẹkan mo bá ẹ̀sùn gbogbo yẹn ò wọná social media nìkan ló wà fún kò dẹ̀ ní da ká máa bá ìbọ ká máa bá ọ̀bọ jáwúra social media nìkan ló wà fún. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ gùrẹ̀ sí o. owó ti wọnú brain ẹ ní o. mo fún lọ́ọ̀yà mi. problem sí spending lọ́jọ́ yẹn kò ṣẹ̀yìn lọ́ọ̀yà ẹ̀. ṣé ń gbọ́ o. because ṣe látijọ́ tí wọ́n ti dájọ́ corona inquest àti bẹ́ẹ̀ ni odùmọ̀sù ló ti ń ba ló ti ń pè ló ti ń ba sọ̀rọ̀ ló ti ń mẹ́ńtọ̀ ẹ̀ àti spending náà but tí wọ́n bá sọ fún prime tí spending bá sọ kankan lẹ́yìn pé òun máa ṣe lé tó bá dọ̀là á change kọ́tọ́rí spending serve ní corona inquest invitation ajá àrọ̀jọ inquest yẹn pẹ̀lẹ́bẹ̀gbọ́n àti ọ̀rọ̀ ẹnu òun ló ló fi wá kò gba lẹ́tà yẹn because spending gave like three different addresses ẹ mú wá bí báyìí ah mi ò sí ń bẹ̀ yẹn wọn ẹ bá ń sọ fún wọn ẹ bá ń sọ fún wọn rẹ́gísítì kiri kan gave us even lawyer's address pé ókè ló dúró sọ́fíìsì lọ́yẹ̀ kò gbà mẹ́ ah lọ́yà mi ní kíní kan ẹni tó ń sọ̀rọ̀ yìí lẹni tó máa ń tẹ̀lé jòsí two four seven this is Guresi Guresi ló ń sọ̀rọ̀ ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share ẹ jẹ́ kó wọ gbòòrò ayé lọ ẹni tó ń sọ̀rọ̀ yìí ni Guresi náà ń pè é igbákejì jòsí ṣẹ́rí pẹ́nu ẹ̀ ló fi ń sọ ó ní wípé àwọn àti àwọn lọ́ọ̀yà àwọn àwọn ọmọ bí àwọn ṣe ń mẹ́ńtọ̀ spending tí òtítọ́ bá wà tí story yìí bá jẹ́ story mi why do I have to go and mentor somebody why do I have to be mentored tí story bá jẹ́ story ẹ̀ tó bá jí ẹ lóru you are the only one that can tell your story by yourself tí ò ní sí tàbí tàbí kò sí ní ọkọ tó ní láti kóòṣì ẹ fún story ẹ kò sí ní kankan ló ní láti mentor ẹ nítorí ẹ̀yin kan tẹ́ ẹ̀ gbọ́ tẹ́ ẹ̀ gbọ́ rí òun ni mo ṣe ń pè ẹ̀ ẹ jẹ́ ń dá padà fún yín kẹ́ wa gbọ́. ó kù ọ̀la lọ́sàn-án lọ́ọ̀yà mi pírọ́blẹ̀mù nǹkan tó ṣẹlẹ̀ sí spending lọ́jọ́ yẹn kò ṣẹ̀yìn lọ́ọ̀yà ẹ̀ hmm. because ṣe látijọ́ tí wọ́n ti dájọ́ corona inquest àtijọ́ yìí ni odùmọ̀ṣù ló ti ń gbà ló ti ń pè ló ti ń bá sọ̀rọ̀ ló ti ń mẹ́ńtọ̀ ẹ̀. àti spending náà. but tí wọ́n bá sọ fún prime tí spending bá sọ kankan lẹ́yìn pé òun máa ṣe lè tó bá dọ̀là á change. kan tó rí spending serve ní corona inquest invitation ájàrọ̀ ọjọ́ inquest yẹn pẹ̀lẹ́bẹ̀gan àti ọ̀rọ̀ ẹnu. No òun ló ló fi wá. ẹ jẹ́ ń pọ̀ sẹ́ ẹ jọ ta bá ń ṣòótọ́ kí ló tí kí ni mo fẹ́ máa bá spẹ́ndì sọ tí o bá ní òtítọ́ lọ́wọ́ tó ń sọ tó mọ̀ pé yes this is your truth kí ló ṣẹlẹ̀ tí ẹ fi ń parade àwọn people yìí kí ló ń ṣẹlẹ̀ tí ẹ fi ń mẹ́ńtọ̀ wọn torí ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wọn don't take them serious o Ag agbohun mi ló máa agohùn mi ló máa dé adìyẹ yín gbẹ̀yìn àfi tó bá mọ kú tó pọ̀kọ ẹ̀ lóko tó bá wà àfi tó bá jẹ́ òun ló pọ̀kọ ẹ̀. ẹ máa pe spending láàárọ̀ lọ́sàn-án ẹ bá máa mẹ́ńtọ̀ wọn ẹ máa máa sọ nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wọn nǹkan tí wọ́n máa sọ fún wọn. why begging people to come to corona ṣẹ́yìn lẹ́ni corona ni. kí lẹ̀ ń bẹ suspect fún tẹ́ ẹ̀ náwó tẹ́ ẹ̀ náwó tẹ́ ẹ̀ nọ́ra fún. why are you doing it kí lẹ̀ ń bẹ̀ wọ́n fún kí ni lọ́ọ̀yà yín èmi rò báwọn lọ́ọ̀yà wọn ní wọn kì í parọ́ wọn gbọ́dọ̀ ṣòótọ́ ni kí ni lọ́ọ̀yà yín ń pe tó ń pè wọ́n tó ń mẹ́ńtọ̀ wọn fún nǹkan báyìí ni kò sọ o nǹkan báyìí ni kò sọ o nǹkan báyìí ni kò sọ o. I will read your comments. Oh, kí ni ìwọ̀n ọkọ̀ kí n ṣẹ́ka? Send mo ṣe kíní kan kíní kan kíní kan kíní firstly mo die that kinní kan àwọn mi and co ṣe kinní kan pointed fingers kinní kan kinní kan on on ma kinní kan kinní kan Naira Marley ṣé Wùnmí lọ bá mi gbébi tí Wùnmí ti gbé Naira Marley ibi tó ti kọ Naira Marley sórí social media lọ bá a gbé wá ẹ̀yin aláìlọ́pọlọ yìí. aláìlọ́pọlọ ni i'm not going to block you use your brain stop adding rubbish emotion ṣé látijọ́ tí o ti wá sílé ayé o ò tí ì rẹni tó kú sínú ilé rí o ò tí ì rí ẹni tó kú sínú ilé o ò tí ì rí rí so béèyàn tiẹ̀ látàtà kìbó kú sínú ilé gan ìyàwó ẹ̀ gbọ́dọ̀ lọ prison torí ẹ̀ o ò tí ì rẹni tó kú sínú ilé rí látijọ́ tó ti rìn ẹ̀yin aláìní làákàyè yìí ẹ lè róòtọ́ because now you say spending is lying Spending ń parọ́ tó bá jẹ́ mi tí mo bá rírọ́ nínú nǹkan tí Spending sọ gbọ́ alẹ́ àgbẹ̀mú nǹkan tó sọ látòkè ní mi ní belief. If you if you have to choose some things that are true from what Spending said and tẹ́ bá rí àwọn kan pé kò kò ń ṣe òtán torí kò favour yín then there's something wrong with you. mo dúpẹ́ Davis what is that? ẹ bẹ̀rẹ̀ sí ní lọ gbé railings wá hmm. ẹ jẹ ṣége nínú yà ẹjọ nígbà tẹ ti ń sọ̀rọ̀ railings yín èwo ló ti dé kóòtù mbẹ èwo ló ti dé police station nù railings yín ẹ kàn mọ́ máa sọ̀rọ̀ everything you are saying is just for social media bí mo ṣe sọ fún yín social media nìkan ló wà fún. It's just for social media nǹkan tára yín ṣe ń ta yín ah Nigeria government you're not doing anything Nigeria government ah you failed us Nigeria government Nigeria police force you are not doing your job Nigeria police force Nigeria police force come and do their job. Ladele William, good afternoon, ma. Nigeria, Kinika, Nigeria police force, you're not doing your job. Nigeria police force should come and do their job. Ní ìgbà tí ẹ̀yin, tẹ lọ mẹ́ntọ̀ criminal, tẹ lọ mẹ́ntọ̀ suspects. kí ni wọ́n ń pè ní bribery and corruption báwo ni nàìjíríà ṣe fẹ́ da kí ni wọ́n pè ní bribery and corruption nígbà tẹ́yìn mọ́ àwọn suspect tẹ́yìn náwó fún wọn tẹ́yìn bribe wọn kí ni wọ́n pè ní bribery and corruption and ẹ̀dẹ̀ sọ pé nàìjíríà ni ò da o ẹ̀yin fúnra ara yín tẹ́lẹ̀ ṣe justice ẹ̀yin lè nàìjíríà jẹ́ because let me tell you something if you are truly looking for justice you will not have anything to do with uh, eh, prime boy and uh, spending ṣé prime boy àti wùnmí wọn kì í ṣọ̀rẹ́ ni kí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ kí Mohbad tó kú ṣé prime boy àti wùnmí àbí spending àti wùnmí ṣé wọn kì í ṣọ̀rẹ́ ni. ẹ jẹ́ kí n play yẹn fún yín ná kí n tó wá máa sọ̀rọ̀ UK lọ. ẹ tún gbọ́ o. àbí pọ́wọ́ wọnú brain ẹ̀yìn o wọ́n fún lọ́ọ̀yà mi pọ́blẹ̀mù nǹkan tó ṣẹlẹ̀ sí spending lọ́jọ́ yẹn. oh sorry. Yeah. ẹ̀yin fúnra ara yín tẹ̀ ń pera yín ní justice team yìí good afternoon màmá mi ọlá fàjúigbe ẹ̀yin tẹ̀ ń pera yín ní justice team yìí ẹ̀yin lẹ sanwó lọ́ọ̀yà prime boy yìí o àwọn suspect yẹn ẹ̀yin lẹ sanwó lọ́ọ̀yà wọn Mr Dayo ẹ̀yin lẹ sanwó lọ́ọ̀yà àwọn prime boy àwọn suspect ẹ̀yin lẹ sanwó lọ́ọ̀yà àwọn suspect lẹ sanwó fún lọ́ọ̀yà wọn fún suspect ẹ̀yin lọ́pọ̀ ọmọ yín ẹ̀yin lẹ sanwó lọ́ọ̀yà suspect mi ì tí ì gbọ́ rí láti yọ tí mo ti dáyé àbí ẹ̀yin lẹ́lẹ́ ń wá Mohbad wọ́n pa Mohbad o wọ́n pa Mohbad o good afternoon ọmọlá mary good afternoon gbogbo yín ẹ káàsán ẹ̀yin gbogbo yín lẹ sọ pé wọ́n pa mohbad wọ́n pa mohbad ẹ lè sùn mọ́jú tó bá jẹ́ pé lóòótọ́ good afternoon mayeye tó bá pé lóòótọ́ ni bí wọ́n ṣe pa mohbad ṣe dùn yín tó yẹ pé ó dùn yín bó ṣe pa mohbad gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ ń bẹ̀ tó kọjá ń bẹ̀ gan kò yẹ kẹ́ bá wọn ṣe ṣùgbọ́n ẹ̀yin ni wọ́n sọ pé ẹni wọ́n pa mohbad ẹ̀yin fúnra ara yín lẹ́kọ́ gbogbo àwọn àwọn suspect ẹ̀ kó wọn jọ tẹ́ ẹ̀ náwó lé wọn lórí tẹ̀sán wọn di mílíọ̀nìà ẹ̀yin lẹ́sọ suspect di mílíọ̀nìà ẹ̀yin lẹ́ ń gbọ́ bùkátà prime boy bẹ́ẹ̀ ṣe ń gbọ́ bùkátà spending ẹ̀yin lẹ́ ń sanwó lọ́yà àwọn suspect ẹ mọ̀ kan tó ń pè ní suspect ni ẹni suspect ẹ̀sùn apààyàn ni wọ́n suspect lé lórí o ẹ̀sùn apààyàn ní èèyàn yín tẹ sọ pé close mọ́ tó close mọ́ àti yín tẹni kò jẹ́ kẹsùn ní èèyàn tí ó kú tẹni ẹ̀ ń wá justice fún bọ̀ àwọn tó yẹ kí wọ́n kàn mọ́ àgbélébù àwọn lẹ́ ń bá ṣe ẹni tó ń sọ̀rọ̀ níbí báyìí nínú fídíò tí mò ń play yìí nínú ọ́díò tí mò ń play yìí ẹ̀gúrẹ́sì ni ìkejì Mr. Aloba. kò ṣe ní lọ́ọ̀yà ẹ̀. ṣé ń gbọ́ o because ṣe láti ṣe láti ṣe láti di àbí pọ́npọ́n ti wọnú brain mi o. máa play ẹ̀tọ́ ń sìn mí ní sanwó kan. ó fún lọ́ọ̀yà mi problem nǹkan tó ṣẹlẹ̀ sí spending lọ́jọ́ yẹn kò ṣẹ̀yìn lọ́ọ̀yà ẹ̀ because mm. ṣe látijọ́ tí wọ́n ti dájọ́ corona inquest àtijọ́ yìí ni odùmọ̀sù ló ti ń ba ló ti ń pè ló ti ń ba sọ̀rọ̀ ló ti ń mẹ́ntọ̀ ẹ̀ àti spending náà. No but tí wọ́n bá sọ fún prime tí spending bá sọ kankan lẹ́yìn pé ah, òun máa ṣe lè e. tó bá dọ̀là á change kan tó rí spending serve ní corona inquest invitation ájàrò ọjọ́ inquest yẹn pẹ̀lẹ́bẹ̀gan àti ọ̀rọ̀ ẹnu òun ló fi wá kò gba lẹ́tà yẹn because spending gave like three different addresses ẹ mú wá ah mi ò sí ń bẹ̀ yẹn wọn ẹ bá ń sọ fún wọn ẹ bá ń sọ fún wọn rẹ́gísítì kiri kan give us even lawyer's address pé ókè lọ dúró sọ́fíìsì lọ́yẹ̀ kó gbà mẹ́ ah lọ́yà mi ní kiri kan àárọ̀ ó kù ọ̀la lọ́sàn-án lọ́sàn-án níbi two o'clock spending ti ju àdírẹ́sì kan sí mi pé ó yà ẹ̀jẹ̀ á lọ ẹ̀ bá mi sọ fún wọn báyìí I still went ahead pé ẹ wá báyìí báyìí ọ̀rọ̀ yẹn wá sùn wọ́n wò pé ẹ wá àmọ́ bó ṣe máa ṣe. Mr. Gressy pẹ̀lú ìwà tẹ̀lé spending wù yẹn ẹgbẹ́ èjì ẹ̀dànù sẹ́gbẹ́ kan wọ́n ti wọnú ayé jọ orí wọn lọ pẹ̀lú ìwà tẹ̀lówù yẹn ẹ̀ ń rí wípé spending mọ̀ bàtọ̀ pa Mohbad. dárúkọ hmm. wọn ò lè kà wọn ló ṣe ń ṣe. ṣe àwọn nǹkan tó ṣe yẹn. pẹ̀lú gbogbo eh, contradictory statement tó ń mú yẹn kò lè ṣẹ́rí ẹjẹ́ ń sọ kínní kan wọ́n ní spending pé orú mu àbí kínní kan ìgbà tí spending ń bọ̀ èmi ò tí dé court títí di àárọ̀ ọjọ́ tó lọ court odùmọ̀ṣù àtẹ̀mí ń bá sọ̀rọ̀. can you imagine. ìgbà tí spending dé court ó send message sí mi sir i am around the i am in Ikorodu. ṣe gbọ́ nǹkan tó ń ṣe. do now. ṣe gbọ́ nǹkan tó ń ṣe èyí tèmi gbogbo nǹkan tẹ bá ń gbọ́ lẹ́nu àwọn tán náà wọ́n wá justice fún Mohbad yìí àwọn àwọn tí ń bàbá Mohbad gbogbo nǹkan tẹ bá ń gbọ́ lẹ́nu wọn irọ́ ló kún bẹ̀ gbogbo nǹkan tí gbogbo wọn ń ṣe ni wípé wọ́n ń sanwó fún àwọn suspect yẹn gbogbo nǹkan tí prime boy ń sọ wọ́n ń sanwó fún láti sọ ni. gbogbo nǹkan tí prime boy ń sọ tẹ́ bá rí prime boy tó bọ́ta tó wá sọ̀rọ̀ nípa Wùnmí wọ́n ń sanwó fún láti wá sọ ni. nígbà tí UK interview spending ó ní pé gbàwo ló kúrò ń bẹ ó lóun kúrò ń bẹ lọ́jọ́ kejì lọ́jọ́ Monday lẹ́yìn wèrè kan tẹ́ ẹ̀ sọ pé jọ Monday ni Mohbad kú o ó lóun kúrò ń bẹ lọ́jọ́ Monday ọjọ́ Monday yìí náà spending lóun rányàn wá sí ilé yẹn ní aago mẹ́ta póun bá wọn yàn níta wọn ń gbá table tennis ó náà ń rán dàrẹ́tọ̀ òun wá kó wá báwọn gbé báàgì ó ní pé wọ́n ń gba table tennis ṣé kí n play ṣé kí n play ti UK yẹn ni